kò sólókò lóko. kò sólókò lóko. kò sólókò lóko. àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté yìí ṣebí wọn ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní ẹni ẹni kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu ìtumọ̀ àrègbà wà lọ́wọ́ àfọ jù fẹ́ ni ọ́ kò sólókòólókòó. Oh, thank you. Mm. Oh, drop a list, sorry. Thank, thank okay, you. mm-hmm. Can I sit down? Of course. Hello, now. Uh, so, um, Jono February nǹkan lọ́wọ́ rẹ̀. Kí ló dé tí o fi ṣe bẹ́ẹ̀ sí sísítà <laughs> oh, analyze me. Eh, well, I feel I mean, there are more subtle way to, to handle it. What's the mọ̀ when ìwọ ni weakness mi and torí ẹ̀ ni wọ́n ṣe Ah, well, I beg to differ on that. What's <laughs> ti yàtọ̀ gan-an. Ìgbéraga hmm. ti wá wẹ̀ Anyway, Susan nǹkan ó ti dé pẹ̀lú ọ̀rọ̀ Susan kò tiẹ̀ kí kò tiẹ̀ kí pẹ́ akọ jump sí personal question. Mm. Yes. so ọ̀rọ̀ Susan ti di personal ọba yìí. ṣé ọ̀rọ̀ Rotimi ò jẹ́ personal sí i. oh stop it please stop akin ṣọmọdé mu. ẹ wo reason tó ṣe jẹ́ wípé alẹ́ yìí it's just for you and I. Eh, kò mà ṣe bẹ́ẹ̀ náà. ṣé ọmọ nǹkan tó ń sọ ṣá. how. junior. what. má tọrọ ẹ̀ mi ò wá síbí láti wá báyìí come on yes. just hit the nail on the head. hello. Hi. ojú mi o. what. o ò sọ fún mi pé ẹjọ́ ń gbé ìlà. ṣé tí bá sọ fún ẹ ṣó máa wà ní. junior mi ò lè gba ilé yìí. ẹ mú reason tí mi ò ṣe sọ fún ẹ nìyẹn. Ah, ah. ṣùgbọ́n nǹkan tó ń sọ ṣá. well I think I actually sound very intelligent. junior stop this I think you should go and meet her. no I am not going. You know. And look, I am fine with you being here. Hmm? Just stay with me. Eva, come on, stop, Eva. Shit, God. What should I What should I do? No, Joe. Iwo, ìwọ ló mọ̀ but I still stand by my words. Film yẹn kò make sense. <laughs> Ah ah, ìwọ ló no no no. We'll choose the last time. This time around, I get to choose ẹ̀hẹ́ ẹ̀ mú bọ̀ sí all right. Susan má bá ẹ sọ. Má ẹ fà! my ẹ fà tì mí mú bẹ́ẹ̀ mọ́ṣọ́ ti gbọ́. Olórí ẹbí, ìwọ la wá rí lórí ọ̀rọ̀ kí nìdí rẹ̀ tó fi jẹ́ pé mi lẹ̀ wá ń bá lórí ọ̀rọ̀ yìí àṣìpá ń bẹ kìí kú àmọ́ kinní kan tó dá èmi lójú tàdá ni pé a lè gbé adé sórí èèyàn kan tí ń pèrè ẹ̀ lọ́ba lọ́la. àbí o àbí o ah, kí ló ṣe jẹ́ wọ́n sọ̀rọ̀ ah. kí n tiẹ̀ gan báyìí. ǹjẹ́ wọn wí nù. ẹ rí ẹjẹ́ àfojúsùn nìkún ọ̀rọ̀ tó wà nílẹ̀ nínú ìwádìí tèmi tèmi ṣe oyè níyì rè ọmọ ọba ni ó sì lè jóun ládé kàn bẹ́ẹ̀ ni abáwá tún ní àwò onídàkejì kọjọ́ mọ àlè ni bàbá n ò pè ọlọ́mọ àlè kọ́ farabalẹ̀ torí pé ọlọ́run ọba nìkan òun ló mọ̀ bí èèyàn. ẹ̀rí jọ bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ sí ohun ẹ mọ̀ kú àkíyèsí ẹ kú àkíyèsí. Hmm. olórí ẹbí kí wọ́n á lọ́nà àbáyọ. tọ́ kò sí bí èèyàn ṣe mọ̀ ọ́n pa mọ́ bò ọlọ́run ọba ní ipò ọkọ́ lọ́wọ́ olúwa rẹ̀ kò sí bí èèyàn ṣe lè mọ̀ ọ́n sí tó tó lè dọ́wọ́ ba eruku. Hmm. tó hmm. bá pẹ́ bóyá o òótọ́ fojú. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ nu. ibo ló ń lọ mo ní ibo ló ń lọ. Where are you going? Junior, Junior, Junior, wájà mi, má wájà mi mo follow bẹ́ẹ̀. This is my house. Yeah? Tí nǹkankan bá ṣe ẹ́, èmi ni wọ́n máa hold responsible. Really? Yes! Torí òòkàn lè máa báyọ̀ sọ̀rọ̀, kò dẹ̀ máa rẹ́yìn lórí phone. Next thing, o fẹ́ jáde without telling me where you going. ló fẹ́ máa fi sí pity position. Well, that's not um, what I mean. Uh, okay, so kí wàá lo mean? I, I, uh... Junior ó gbé obìnrin wá sínú ilé yìí. Inú ilé tí mò ń tọ́jú, inú ilé tàjọ kọ́ ilé wa. Ó tún wá gbóbìnrin lásán wá o. Kò ṣe bóyá anybody tó kàn pick, ó gbé lọ́ládé wá sí inú ilé wa. Ẹ ẹ ẹ ẹ wá jẹun dọ̀wẹ́kẹ̀ ẹjọ́ ń ta mi oge ẹjọ́ ń sọ̀rọ̀ ẹjọ́ ń ṣe fàájì. Junior abeta go choose another competition má fi lọ́ládé má fi insult else I'm going to leave and that is a promise. má fojú fo opportunity ti venture yìí lè bring o. mi ò fojú fo opportunity kankan amọ́mídé ilẹ̀ ti ṣú a máa sọ yòókù láàárọ̀ làjà rè. Ah. but sir. Mide, go and rest. sir mi ò lè rest o. Ah. ṣé rí bó bá ṣe ń gbé wá ni mo ṣe láì kékeré máa gbé lẹ́sà ẹyin eh, tó bá ń gbé wá ẹbẹ yẹn àyẹ òní ká wá máa ṣe gbogbo ẹ impossibly now ṣe rí business tèmi sọ̀rọ̀ pẹ̀ yìí mo ti check out gbogbo technical areas ibẹ̀ ni mo ti. this is business technicalities ń gbà mí o máa ń collapse. i know sir. oh my god. o ṣe rí concerning this business. yes. failure margin ẹ ó slim gan sa. ok àwa bíi tá a ṣe máa yáwó ṣe náà. Okay, sir. Mm. Um, CBN is the best bet. Vide, omi ni mo ṣe pé CBN bí wàá jẹ́ pé one of these commercial banks ni. o <laughs> mọ bọ́dún ìṣẹ̀lẹ̀ ma I will make some calls. Mm, I will okay, contact sir. people. Okay, sir. Okay, you know what? Yes, sir. Please, give me back my night. Mo soon. Some of us are getting old. Thank right, you. Sir. All right, sir. Good night. Have a wonderful night, sir. You too. Yes, sir. Bye. Bye, sir. Thank you. Mo máa lò níta. Mo sì yín à. Má lò, má lò, má lò. Ó tún jẹ́ gbogbo bó ṣe wà lójú oorun mo kàn gbogbo ṣe pariwo látojú oorun tó kàn ń yí lọ tó ń yí At first mo ti kọ́kọ́ rò pé bóyá òun ṣàrán ni wọn gba tó bẹ̀rẹ̀ sí pariwo junior pẹ̀lú ìbínú from your sleep mo wò pé oh, something is definitely wrong. mi dẹ̀ mọ̀ I subconsciousness dẹ̀ ni o mi mọ̀. I know. n kò need láti rest I'll be fine. I know you'll be fine but mm. trust me o gbọ́dọ̀ jẹ́ kó affect ẹ because from the look of things ó ti ń ṣòpó wọn affect ẹ nìyẹn you know what get some rest okay. I'll rest ah. important ni. n ti arrest. sorry. sorry. Okay. hello. yeah. Hmm? Hmm. okay. oh oh oh oh oh yeah. okay. mo ń bọ̀ mo alright. Um, oh, babe, um, I need to get somewhere. What's he? Alright. Alright. Then go look in. What's it about? One on my way. Right. Hello, Junior. We need to talk, please. Yeah. ṣíkíá ṣíkíá mo ní mo ní meeting pẹ̀lú àwọn client mi. kí ni gbogbo attitude tó ń fún mi. kí ló fẹ́ sọ. má wọrẹ. hey leave leave always willing to leave tó bá ti mọ̀ pé o ti ṣe nǹkan tí o make sense no no talk ṣe o mọ̀ pé ṣe o bí mi ò mọ̀ ni no ṣe o bí mi ò mọ̀ ìwọ ìwọ o jáde kúrò o jáde kúrò nínú nínú nínú ilé mi lánàá next thing you are going to Rotimi's house ẹ eh? tó bá yà wá ní mi ò kò sí nǹkan tí mo fi mo fi yàtọ̀ sí ṣùpọ̀ ẹ eh? kí ni ìwọ fi yàtọ̀ sí ìyá ìyá ìyá ẹ. how dare you. Okay. good. You know what? Susan was right. Mi ò bá ti máa wá ẹ̀. Actually, I shouldn't have wasted my time at all. Ṣé mo kún? sorry I overreacted. Um, I, mean, I can't live my life without you, please. I'm so sorry, please. Because you ẹlòmíì tó replace any life me. I'm sorry, Junior. Please. Uh, you know what? Kill yourself. Hmm? You're done out here. Get the hell out of my office. And now. Junior. Get out. kìíní. ọ̀rẹ́ mi báwo dẹ̀ ni figure head gómìnà yín báyìí. wọ́n má jẹ́ kán gbé ilé ìlẹ́nu ẹ̀ ń anyway ṣé o rí bí gbogbo wọn ṣe wà yẹn báyìí wọ́n dákẹ́ ni pim torí Mr President ń fi gbogbo wọn báyìí. bóyá kó lọ farabalẹ̀ ni o yes torí kò sí nǹkan tó máa ṣe. <laughs> well if you ask me surely mm. sori times ta wà yìí country wa kò tiẹ̀ ń ṣe time téèyàn tiẹ̀ ń hold political post mm. kankan ah ọ̀rẹ́ pẹ̀lú gbogbo skills tó wà lọ́wọ́ ẹ̀ ó yẹ kó mọ̀ pé kò sí bó o ṣe lè jẹ lọ nílùú tàwa yìí ó dẹ̀ tún mọ̀ pé owó pọ̀ nílùú tàwa yìí. ẹ owó pọ̀ nílùú yìí ṣùgbọ́n standard of living àwọn èèyàn ò ṣeé gbọ́ sétí rárá. ọ̀rẹ́ bó ṣe yan nìyẹn. Ah ṣé táwa náà bá ṣiṣẹ́ wa bí iṣẹ́ ṣé nǹkan máa burú tó báyìí ni. but at the same time ó yẹ kó mọ̀ pé mi kì í wà sentimental àwọn youth wa lazy they are lazy. they are not ah. lazy my darling. Mm. wọ́n wọ́n rí ibi tó ti máa function ni. wo ọ̀rẹ́ I beg to differ on that opinion. Oh. bẹ́ẹ̀ ni <laughs> wọ́n lazy o kò fẹ́ agree pẹ̀lú mi ni. èmi mọ̀ pé tán bá rí ibi tán ti máa function dáadáa Ah, tán ló máa rí ibi tán ti máa function <laughs> properly ní hundred percent tó máa láì tó máa ní kó òun fẹ́ lé fa lò. mo gbọ́ ti tiẹ̀ kò possible <laughs> o kò fẹ́ agree pẹ̀lú mi ni. èmi ò lè ever agree. Ah, ok o kò sí gan o all right Hi. here comes Good the afternoon. brilliance in human wájú kù ọ wíìlì ṣóun náà ni òun nìyẹn o ọ̀rẹ́ mi well. Hmm. I won't be. <laughs> she speaks highly of you. Ah, mo lérò sell me out jù. oh well on the contrary mo feel pé o ti undersell lẹ́yìn. <laughs> ọ̀rẹ́ mo fẹ́ kó wà in charge of rebranding your personality. Oh. yes ká dẹ̀ mọ̀ bí nǹkan ṣe máa wọlé àti pé ká dẹ̀ mọ̀ bá ṣe máa sí ìgbóhùn nǹkan tó wà nílẹ̀ pátápátá bọ̀ ọ̀rẹ́ mm-hmm. mo ní èèyàn tó wà in charge of that already. ta ni ṣólódò tí o mọ nǹkan kan yẹn. Ah, ah, ọ̀rẹ́ ọmọ tó ń wò yẹn ah, ó mà ní degrees first degree human resource management ni um, second degree sociology ó ní psychology. ọ̀rẹ́ fi gbogbo yẹn lẹ̀ parí lásán ni gbogbo yẹn eléyìí ó wà tested and trusted yes but kò sí bọ̀tì kankan àti mú eléyìí náà wo jẹ́ kí n pèrè mi àti mélé iná o kò sí nǹkan tá a máa ṣe sí ọ̀rẹ́ kò sí anything tá a máa ṣe sí àtìmọ́ náà jẹ́ kí n sáré pe rẹ̀ mí ká mọ bá ṣe máa pàdé aláti lọ síbi tá à ń lọ kọ́ kàpọ̀. it's okay no like o ma have way eh, mm. ẹ bọ. lórẹ̀ mi báwo ni àwa ti rẹ́dì o ok dúró dè wá níta máa gbé ẹ̀ ń gbà yẹn all right so kí wọ́n tètè bá lọ ṣe àwọn nǹkan tó máa ṣe náà àbí. all right. Thank you. Okay, it All right was then. nice meeting you. thank you. <laughs> okay. Ó yá, já tètè máa lọ, a ti pẹ́ already. Okay, okay. Ah, gbogbo nǹkan ti ẹ ní gbùrùgbùrù. <laughs> Um, sir, the point I'm trying to make right here is that um, no les combaten. Hã? ìyàwó mi. Benza kí ni wọ́n wá lọ sọ́dọ̀ chairman. bí ni ẹ ṣe kàn mí ọ̀gá. ọ̀gá ẹ mọ̀ pé mi ń ṣẹni tó mọ púpọ̀ nípa pé. get to the point. kan tí mi ń rò ní wípé kó má jẹ́ pé wọ́n fẹ́ ta òkúta sí ọ̀rọ̀ yìí Rẹ̀mí. Remilokun will not descend that low. No, she won't do a thing like that. Ah, Remilokun. Ah, no. <laughs> no. Forget. She won't. Okay, sir. Okay, for my valley. Hmm? All right, sir. <laughs> she will not. Okay, sir. Oh, my God. ṣé mo ó ti mọ wàhálà mọ̀ upbringing gan náà máa matter. ó máa matter o. some are taught how to work. yes some of us like irú àwọn ẹgbẹ́ àti ẹ̀. àti ẹ̀ràn yàn yìí ni ó. àǹtí mi àǹtí wọn <laughs> ẹ̀yin girls ẹ jẹ́ kí mi máa lọ ní tèmi. all right darling to run. okay. take care all right take care of you darling. all right kíkẹ́ take care darling yeah bye. Go oh, drive safe, oh. Take care. And take it easy. Abẹ́kùn máa lọ kí àwa tó máa sọ tiwa lọ. Jẹ́ kí mo fẹ́ kó lọ. All right. Bye. Bye. Bọ̀rẹ̀ mi. Kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ fún kíkẹ́ I don't want to talk about it. Mi ì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ bí eh, well it's fine um, the chairman seems very nice so dáa pé èèyàn tó dáa ni wọ́n. Oh. Eh, o ṣe rá àwọn méjì to wọlé later yẹn. yeah mo but ìkànnì wọn ni mo dá mọ̀ mi ò dá ọ̀dà màá yẹn mọ̀. Eh, ṣe rí ìtò dá mọ̀ ìyẹn yes that's my husband. Okwe Ben. Hey, oh, sọ fún mi. Hmm, òun ni mo ti wá sọ fún wọn ń sìn yẹn ṣé wàá rí gbogbo bó ṣe mi ṣe tó máa kẹ́kọ̀ọ́ tí wọn ò kọ́ àtàwọn nǹkan tí ó mọ̀ mhm. ó máa bá mi ṣe tí chairman yẹn ò ní gbéṣẹ́ fún gbogbo bó ṣe máa búlọ́ọ̀kì ayé ẹ̀ pa ah. má jẹ́ kí dèjì rí o ìka ènìyàn ni o ọlọ́run kò ní ṣàgbákò ìrẹsẹ̀ kò ní ṣe àgbákò èrè a máa bá fà á ó máa mọ̀ yí pé obìnrin lọ̀gá you are going to block him gbogbo ọkọ tó bá lè ṣe ni o mo fi sí ẹ lọ́wọ́ ọ̀ka lè jáyé mo ń bẹ̀ báyìí mo fi ọlọ́run àti ènìyàn bẹ́ẹ̀. a ní kó má wọrí jẹ́ ń pe chairman má wọrí <laughs> ṣe bẹ́ẹ̀ mi ni. Hmm. <laughs> wàá make sure pé kò ṣeé ṣe o. <laughs> hello chairman no no no no no mi gbàgbé nǹkan kan sà mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ ni eh, nípa Mr. Deji Lawson eh, bẹ́ẹ̀ ni sà okay all right sir ẹ ṣe sir bye wo lẹ́yìn má wọ̀rí mo ti pè wọ́n sí wọ́n ti ní pé kí n wá ra wọn lọ́fíìsì. orí ẹ pé má wọ̀rí ṣe bẹ́ẹ̀ mi ni. Ah, mo ti fi sílẹ̀ lọ́wọ́ èmi ọkọ mi gan balẹ̀ ṣó lórí òwò pé mi. èmi ọmọ. òun gan mọ̀ á dà mọ̀ lára. tó ti wáyé tí òun rotọ ọlọ́run mọ́ níyàn lára ó yẹ kó lè jìyà ẹ̀ ó dẹ̀ máa jẹ́ lákùnrẹ́rẹ́ ni. ìyẹn dèjì. Ah, ó máa jẹ́ o ah, ó máa jẹ́. gbọ̀rọ̀ kìíní Uh huh. yes. ẹ̀ pé wèrè ń yọ lẹ́nu. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé.